العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهل بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم خذوا إني آنست نارا لعلي آتيكم منها إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مديل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه ومن اقتدى بأثره واستبنى بنور هدايته إلا يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله lẹ́yìn ìgbà tí a ń kíra wa padà sórí ètò akísọ́sọ̀ Qur'an lẹ́yìn ìgbà tí a kú lórí ẹ̀ka ti dáhùn àti ìbéèrè tán abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo èyí tó bá ṣe déédéé nú ẹ̀ kó jọ kó fi sínú mizan àṣà náà ti wa èyí tó bá kú díẹ̀ káàtó abẹ Allah subhanahu wa ta'ala kó kó sàmójúkò fún wa lórí ẹ̀ lórí kíṣọ́sọ̀ Qur'an níbi tí a bá tafsir àlàyé ìfọ́síwẹ́wẹ́ bọ́lọ́ọ̀bà aláṣẹ fún wa màmá lórí suratu Taha eléyìí tó jẹ́ Quran twenty eléyìí tí a bẹ̀rẹ̀ látàná ta ṣàlàyé fún wa nípa àwọn kílùmí ètò kílùrù ń gbọ̀ bá dẹ́dà fún wa Muhammad lórí látara wípé nínú àwọn nǹkan tó ń bá wa sọ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé súwà yìí min súwárì mi kí àgẹ́bà ṣe fẹ́ràn lẹ̀ lánàá yóò máa fẹ́ràn lẹ̀ nípa ìjọkan ṣoṣo ọba adẹ́dà yóò máa ṣàlàyé nífọ̀síwẹ́wẹ́ lórí ẹ̀ lórí ìgbàlódodo ìjẹ́ ìkẹyìn àti ìjẹ́ ànábìwá Muhammad eléyìí ta rán fọ́mọ́ni àtàlùjẹ̀nú kẹ́yìn lórí ilẹ̀ bẹ́ẹ̀ yóò máa ṣàlàyé nípa ọ̀rọ̀ àlùkìyàmà nínú àwọn àlàyé tó ń bẹ nínú súrà yìí nínú ẹ̀ láti ń fi ń rinlẹ̀ torí pé a lè mọ̀ṣọ́ tó yẹ ọ̀ṣọ́ ntọ́ba abẹ́dà bá fẹ́ tó bá fi ń pèrè ẹ̀ náà ló máa fi ń júwèé fún wa wọn láàlẹ́ ìròyìn ọba abẹ́dà á gbọ́dọ̀ pé àyàfi pẹ̀lú ìròyìn tó bá fi ròyìn ara ẹ̀ nínú ìròyìn tọ́ba abẹ́dà máa fi ń ròyìn ara ẹ̀ ó ní Ar-Rahman ọba àjọkẹ́ ayé ọba ọlọ́pọ̀lọpọ̀ kẹ́ ó wá ní alàlà arṣì táwà ó lóun wà lórí àlà arṣì òun ìtẹ́ òun eléyìí tó jẹ́ pé gbólóhùn ọ̀nà mẹ́fà ló ti wáyé ní al alistiwa ma'lum gẹ́gẹ́ báwọn olùmọ̀ eléyìí ta sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ ìyẹn ni wípé alistiwa bila takyifin a máa sọ pé ọba adẹ́dà ó ń bẹ lórí ìtẹ́ rẹ̀ bila takyifin àti sọ pé báwo ni wàlá tahrifin bẹ́ẹ̀ láàní sọ pé kò rí bẹ́ẹ̀ káwá yìí kó ní bẹ́ẹ̀ kó lórí wàlá tashbihin àbí káfíwé tó ra sọ fún wa lánàá pé laysa kamithlihi shay'un fil ardi wala fis sama nígbà ó wá parí eléyìí Allah subhanahu wa ta'ala ó fẹ́ júwe ara rẹ̀

wà máa bẹ ìnáwùmá àyẹlẹ kẹta nìyẹn ń ti ń bẹ láàrin sánmà kan síra wọn àbí ti ń bẹ láàrin ilẹ̀ kan sílẹ̀ kan wà máa tá tàṣàrọ̀ àbí gbogbo ti ń bẹ nísàlẹ̀sàlẹ̀ jíndojíndo nulẹ̀ so ń bẹ láfi láwọn olùmọ̀ apá kan náà àwọn olùmọ̀ ní wà máa tá tàṣàrọ̀ mí màá dín ìlà àrùdì gbogbo kalùmẹ́nì tẹ́ari ti ń bẹ lábẹ́lẹ̀ táwọn èèyàn ń lépa bá lónìí àti míì tá àti ìlépa bá tá padà lépa bá lọ́la gbogbo ẹ̀ lábẹ́ ìkápá ọba adẹ́dọ̀ba láti ṣètò rẹ̀ so ìyẹn túmọ̀ yìí pé lórí àwọn àlàyé tí Allah subhanahu wa ta'ala tó fẹ́ jókòó yé wa káfí wà lè mọ̀ wá ní wà ń tẹ̀ jàhárù. wà ń tẹ̀ jàhárù bil qawli fa innahu ya'lamu sirra wa akhfa. máa wùjúdi yìí subhanahu wa ta'ala pẹ̀lú bíbí ọba tó dá tó jẹ́ Ar-Rahman tó lòun wà ní alal arshi òwà ni bóun wà ibi tó wà ní bó ṣe jìnnà sí wa tó tó jẹ́ pé kò sẹ́ni tó lè sòdì rẹ̀ àfọ̀hún tó dá àfontí ìmọ̀ rẹ̀ tó rọ gírí ká wà ní wà ń tẹ̀jẹ̀ arúgbìn kọ́ọ̀lì tó bá jẹ́ pé ẹ bá fẹ́ pè é wà ń tẹ̀jẹ̀ arúgbìn kọ́ọ̀lì tẹ́ ẹ bá fẹ́ bẹ̀ẹ́ wà ń tẹ̀jẹ̀ arúgbìn kọ́ọ̀lì tẹ́ ẹ bá fẹ́ bá a sọ̀rọ̀ ìyẹn ni pé tẹ̀jẹ̀ arúgbìn kọ́ọ̀lì abẹ́ ń bára yín sọ̀rọ̀ gbogbo gbólóhùn téèyàn bá ń sọ ọ̀nà mẹ́ta ní òpin sí lákọ̀ọ́kọ́ ni alijaru bil kọ́ọ̀lì kéèyàn pariwo sọ̀rọ̀ lápèjúwe bí mo sì ń sọ̀rọ̀ ìsìn àwọn méjì mẹ́ta tá a wà ń bí à ń gbọ́n tí mo ń sọ àlìjáàrò bẹ̀rẹ̀ kọ́wọ́lẹ̀ nìyẹn ibẹ̀ náà ti mú sọ̀láàtì jàríyà irun tá ìmáàmù òkè sókè wàl sọ̀láàtì sẹ̀ríyà àbí sẹ̀rì irun tájẹ́ pé ẹni tí ń sọ nìkan ni ó máa gbọ́ wọ́n àfà àti èyí tó jẹ́ wípé ń bẹ nínú ọkàn wa ọba aláṣùmá ni wọ́n tààlá ní èyí tó wó lè jẹ́ nínú ọ̀nà tá a máa gbà fi bára ẹni sọ̀rọ̀ kò sí kankan. iná uya ìyàmú ṣe rọ wa afa. àtàwí jẹ́jẹ́ àtàwí ní kọ̀kọ̀ àtà àti ẹ̀tí ìwí lórí ọkàn wa ọba aláàló mọ̀. wà á fi rú qawlakum àwẹ̀jẹ̀ àrù bí innahu alimun bi dhati sudur. wà á sọ̀rọ̀ kọ́ọ̀lẹ́kùn àwọn ìjà àròbí ìyẹn túmọ̀ yìí pé ọba adẹ́dà tó ń pariwo aláwòtẹ́ bukata lati pariwo mọ́ kó tó pé yóò bọ̀ torí pé ọba Allah subhanahu wa ta'ala ó ana akrabu ilaykum min hablil warid ọba Allah subhanahu wa ta'ala wa ju tabawo ka àwíjì àròbí abẹ́ ewu síta ìnáwó Allah subhanahu wa ta'ala alimun bizati sudur yaani alladhi yakhfa fi sudur èyí tó pamọ́ tẹ̀ tí sọ kódà tí kò tí ì bọ́ sínú èrò tó dé pé ẹ̀ ń ronú ọkàn ni ẹ̀ tí ì wí ọba aláni yá àlẹ́m ọba ńlọba tó mọ̀ tó túmọ̀ yìí pé bẹ́ẹ̀ mi ì subhanahu wa ta'ala pẹ̀lú mọ́ ọba tọ́dẹ́dà ọba tó ga ọba tó jẹ́ wípé má tẹ̀síkútù mi ń kẹ́tìmù na wà láàyè àdìsín ilá fi kitabin mubin gbogbo tí ń gbogbo ẹ̀ tí ń bẹ nínú ọba tó dá torí pé ìdáwó mẹ́fà àti al-ghaib ọ̀dọ́ ní gbogbo kọ̀kọ́ wà ká tó wá sọ pé n tó hàn wa lọ́ba tó nímọ̀ sì lọ́ba tó nímọ̀ tó hàn pàmà. Allah subhanahu wa ta'ala ó fún wa èké àtọ́lọ́ ọlọ́run kò máa bá láti fi kọ́ àlè ọmọ yìí wípé ẹja mà dáadáa gbogbo tèmi àti yín máa ń ṣe àìdá aṣeláwa nìkan ni aṣe ní kọ̀rọ̀ ni ẹja mọ̀ wípé ọba adẹ́dà nímọ̀ ń parẹ̀ tó bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀dá bá yí dóbo rí bọ́ba ayé ò rí ọba sánmà rí ìyẹn túmọ̀ pé táwọn èèyàn bá mọ̀ tó ti yé ọba adẹ́dà kò sí kankan tó pamọ́ fún wàmá àfà fi sùdúr wàmá tàfà fi sùdúr ó ní ọba tó jẹ́ pé ìyá àlàmọ̀ká ìnẹ́tẹ̀lẹ̀ ààyù ni ó mọ ojú ọ̀dàlẹ̀ wọ̀nà tó fi sùúrù àti ti ń bẹ lọ́kàn èèyàn wípé tí n bá ti jáde lónìí tí n bá pàdé lágbádá ní ìṣe ni Allah subhanahu wa ta'ala láì sọ síta òun mọ̀ nípa rẹ̀ ìyẹn ni ó túmọ̀ yìí pé ìmọ̀ ọba tó dá wa ó nímọ̀ lórí èrò tá a sọ síta ó wá nímọ̀ lórí èròǹgbà tó wà lórí ẹ̀mí wa abẹ́ Allah subhanahu wa ta'ala àníyàn wa mọ́sàgì ó dá o gbogbo ibi tó wọlé kù sí abẹ́ẹ̀nú àánú rẹ̀ lọ́nkú tó wá ṣe lórí ẹ̀. Allahu la ilaha illa hu lahul asmaul husna. Allahu la ilaha illa hu ìtumọ̀ ẹ̀ ni pé ya'lamu ma fi sir wa ma akhfa. Talẹ́ni tó nímọ̀ kọ̀kọ̀ àtẹni tó nímọ̀ ti ń bẹ lórí ọkàn wa síta ó wá Allahu ni lófin ní Allahu la ilaha huwa alladhi ya'lamu ma fi sirr wa ma yakhfa Allahu nìkan ló máa Allahu ismu ni jalala orúkọ kan tó tóbi tí Allah subhanahu wa ta'ala téèyàn kankan ò lè bàjẹ́ abdun min ibadihi la malakun muqarrab wala nabiyyun mursal kò sí nínú ànábì tọba adẹ́dà tó rán àbínú kan ní ọmọlẹ́ka alẹ̀ tó lè jẹ́ Allahu torí pé Allahu ìtumọ̀ ẹni pé bi haqqin òun lọ́ba tá a máa sìn ismu jalala wọ́n ní gbogbo kọtọ́ba Allah subhanahu wa ta'ala ń jẹ́ gbogbo wọn ń jẹ́ròyìn fún Allahu ni Allah ò jẹ́ròyìn fún kankan wọn. wa huwa wahdu mutafarrid bihi òun lọ́ba Allah subhanahu wa ta'ala ti ń jẹ́ wa huwa ilahun fis sama' òun lẹni tára sánmà ń sìn wa huwa ilahun fil ard òun lọ́ba tí gbogbo ti ń bẹ lórí ilẹ̀ tí wọ́n sìn. yusabbihu lahu ma bọ́bà tí gbogbo tí ń bẹ lórí sánmà àti tí ń bẹ ńlẹ̀ wa ma min shay'in illa yusabbihuna bihamdi rabbihim walakin la tafqahuna tasbihahum gbogbo tó bá dàdà ní sàfọ̀mọ́ fún Allah subhanahu wa ta'ala. tó túmọ̀ yìí pé Allahu la ilaha illa hu ọba tí kò sẹ́ni tí jọ̀sìn tọ́ sí lódodo rà fún ó máa ń ṣe díẹ̀ táwọn èèyàn bá fẹ́ tú Allahu la rárá kì í ṣe báwọn Allahu la ilaha illahu ó ní Allah olùjọ́sìn tíjọsìn ò tẹ́sẹ́lómi lódodo àyàfò òun ó wá ní kí ni lahul asmaul husna ó wá fẹ́ fi yé wa Allah subhanahu wa ta'ala ó lóko tó pọ̀ ó wá mọ̀ pé èyí tó dáa jùlọ lahul asmaul husna èyí tó dáa jùlọ àwọn orúkọ tiẹ̀ ní jẹ́ al husna sifatul mubalaga min al husn alhosna èyí tó dáa jù nínú orúkọ tàlá ní jẹ́ eléyìí tá a gbọ́dọ̀ gbọ́yé dáadáa níbi àlámẹ̀rí wọ́n máa ń pè ní akídàtú rùbùbíyà alásùmá tá a bá sọ̀rọ̀ nípa olùhíyà wa rùbùbíyà nínú tá a gbọ́dọ̀ gbọ́yé dáadáa tó gbọ́dọ̀ rinlẹ̀ sórí ẹ̀mí wa òun ni pé orúkọ tọ́ba adẹ́dàá ti pèrè lànà tí pè وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا Ṣàgbọ́, Ọlọ́run nìkan, وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى, èmi mo lóko tó dá, ọba tó lu abetilu ìkára, arárára, àti ìròyìn ọba dẹ́dà. Ọba ọlọ́jà hmm, fi Ara, èyí ó gbọ́dọ̀ fi ròyìn Allah subhanahu wa ta'ala, torí pé ìròyìn dídùkù ni, àìfarúgbó hmm. ròyìn ẹ̀gbọ́ àìpé lọ́ba àgbà torí pé gbogbo ẹni bá ti dàgbà yóò padà darúgbó gbogbo ẹni bá wà darúgbó kú lórí ilẹ̀ sòkò sínú ròyìn tọba adẹ́dà ti ròyìn rẹ̀ ìyẹn túbọ̀ pé láyò fi ròyìn rẹ̀ àbí táwọn ànábì ọlọ́run bá fi lé kíni ròyìn ẹ̀ قل وذروا الذين يلحدون في أسمائه فيجزون ما كانوا يعملون ó ní gbogbo ẹni tó bá kọjáàlà al-ilhad ó ní ìkọjáàlà níbi orúkọ tí ò jẹ́ ó lóun ó bá wọn wí lórí ẹ̀ ìyẹn ni pé a gbọ́dọ̀ sọ́ra dáadáa ẹ̀ mo fẹ́ ròyìn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn eléwì ilẹ̀ yóò bá wọn gbọ́dọ̀ máa gbọ́dọ̀ máa kí dàtí tawhid pàtàkì jùlọ àsùnmọ́ wàsífà inú ìròyìn wo la fẹ́ fi ròyìn ọba tó dá wa làwọn asúná olùfọ́sùnà àárí pé nù hadith lẹ́yìn akọ́rọ́jà Bukhari wa Muslim fi sahihihima ọlọ́ba Allah subhanahu wa ta'ala ní inna lillahi tis'atan wa tis'ina isman ọlọ́ba aláàlú ní ninety nine names orúkọ ọgọ́rùn-ún kan ó dé kí ni ó di ẹyọ kan ó wá ní man ahsaha dakhala al-janna gbogbo ẹni bá lè sọ Allah ìyẹn ni pé tó bá lè sọ orúkọ yẹn pẹ̀lú ìtumọ̀ rẹ̀ tó bá fi ṣiṣẹ́ ọba aláàánú fi wọ̀sálì jẹ́nà wọ̀fíìrì wáyà ti mẹ́n àfáàrọ̀ ha ẹni bá lè ha láti lò ó láti fi tẹ̀lé ọba abẹ́dà láti fi bá lò aláàánú fi wọ̀sálì jẹ́nà. قل ادعوا الله أو ادعوا الرحمن ìyẹn nígbà táwọn kèfèrí tí wọ́n bá àmẹ́bíwá Muhammad sallallahu alaihi wípé irú a máa gbọ́ ọmọ ìpọ́nlọ́ rẹ̀ ní Allah ó tún máa ń ní ar méjì náà ni àbẹ́wò ó wà ní kí ni أيا ما تدع ما تدعو فله الأسماء الحسنى apá kan náà àwọn olùmọ̀ ọba àlekí ọlọ́mọ̀sá jẹ́ká ẹ̀rọ tí ń bẹ lórí ìbá aṣọ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá a gùn ọlẹ́nu dábàá wa sanwó lẹ́sàn lórí látara àǹfààní púpọ̀ táwọn olùmọ̀ ń jẹ táwa ọmọ ilé kí ó tà ń jẹ lára wọn àwọn tó ti wá lọ́nà àwọn sàhábà alkiram abẹ́nú àánú rẹ̀ lọ́fi lórí àwọn àfa àfa àlẹ́ tí àwa náà kọ̀rọ̀ wọn àbí tá wọn pàdé abẹ́nú àánú rẹ̀ ọlọ́ba àsàmójúkò fún wọn lọ wọn wá máa ń ṣiṣẹ́ púpọ̀ wọ́n láwọn èèyàn mọ̀ ń rò yìí pé àṣírúkọ ọba adẹ́dà ju náà ti náà yẹn lọ wọ́n ní bọ́ọ̀lù àṣemà wọ́n ní já àfírí wáyà tí ó kọ̀rọ̀ ó wọ́n náà gbà wá kan tí ànábì sallallahu alaihi wasallam àdúrà tánábì fún sàdé kan tó pè ní duwawu tẹ̀síríjìl kúrb àdúrà tọba adẹ́dà máa fi sípayá ìbànújẹ́ ó ní bẹ́nu àdúrà yẹn tọ́ba sọ pé inni as'aluka bí ismika lẹ́rì inni as'aluka ismin uwalak mò ń pè é pẹ̀lú orúkọ aw allamtahu ahadan min khalqik aburko kan tó fi mọ̀ kan nínú àwọn ẹ̀dá rẹ̀ aw stahsara bi ife ilmi lagaybi indak àbáwọn orúkọ kan tó jẹ́ wípé òfin mọ̀yàn rẹ̀ nìkan ló mọ̀ àwọn yẹn máa ń dààmú púpọ̀ látara ìmọ̀ wá sírí eléyìí tí ò sọnù wọ́n ń wá ismullahi azam àwọn orúkọ ọba dẹ́dà eléyìí tó ṣe kí ni tó tóbi jùlọ wọ́n fẹ́ pè é ẹ dákun ti náà mélòó láti pè inú ẹ̀ mélòó láti fi pè é mélòó láti fi bá lò mélòó láti nígbàgbọ́ lórí ẹ̀. bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam ó fi ó ní orúkọ ọba dẹ́dà mẹ́ta tó tóbi ń bẹnu àyà mẹ́ta orúkọ ọba dẹ́dà tó tóbi ń bẹnu kíni àyà mẹ́ta náà al alákọ̀ọ́kọ́ rẹ̀ wà ní nígbà tó bá aláàní alif lam. Allahu la ilaha illa huwal hayyul qayyum. alákọ̀ọ́kọ́ rẹ̀ bó ṣe pè náà ó wà nù súrọ́tù súrọ́tù al-Baqara náyàtọ̀ kùrùsì nígbà tó rí kí ni. Allahu la ilaha illa huwal nígbà tí ó rìpítì rẹ̀ ojú wulẹ̀lẹ̀ ayé lẹ́kọ̀ọ́ yóò ìyẹn túmọ̀ yìí pé nínú orúkọ tó tóbi jù ní orúkọ tó bá aláǹjẹ́ lẹ́yìn Allahu ní orúkọ ismullahi al-azam tá a lè fi pè é oníkíní kaniya hayyu ya qayyum bi rahmatika astagis aslili shani kulla wala takilni illa nafsi tarfata aini wala aqalla min dhalik allahumma amin. so Allah subhanahu wa ta'ala ó láwọn orúkọ nínú rìwáyà lẹ́ẹ̀kejì tó ti yẹ táwọn èèyàn mọ̀ ní orúkọ tó bá dẹ̀dà ń jẹ́ tó ti yẹ nínú ẹ̀ ní wítìr Allah subhanahu wa ta'ala mú àwọn orúkọ tá a bá lọ wo sọ̀rọ̀ Bukhari àti Muslim báàbù walillahil asmaul husna àwọn ará orúkọ kan léyìí tọ́pọ̀lọpọ̀ ọmọ tó dẹ̀ jẹ́ pé wà nínú riwaya tó sọ hà nínú orúkọ tó bá dẹ̀dà ń jẹ́ ní sitir bàbá wa olùmọ̀gbà al al-albani Muhammad Nasir bin Muhammad Nasruddin Albani rahim allah rahmat wa sa ọlọ́mọ̀sá wa kẹ́ wọn wọn ní bàbá yẹn lásìdẹ́ǹt ìjọ kan ọlọ́mọ̀sá wa sàmójúkò fún wọn wọn wá lásìdẹ́ǹt ọkọ̀ wa tọ́ǹbù ibi tọ́kọ̀ ti wá tọ́ǹbù tó ti àwọn èèyàn sáré wá ó bọ́ sí ẹ̀gbẹ́ ìlú táwọn èèyàn wà ń bẹ̀ wọ́n sáré pé Allahu akbar níbi tọkùnrin kan ti sáré náà tó fẹ́ gbé mọ́tò yẹn débi kan ti yọ ṣéèkì jáde wọn ni yá satar yá satar bàbá kan dá padà fún pé látàkùlù yá satar bal taqulu yá sitir Allahu sitir so ẹ wá olùmọ̀ wọ́n wà nínú wàhálà wọ́n tún kọ̀rẹ́ẹ̀tì àwọn èèyàn lórí kí ni ó sífàtò láì àsìnà yìí tó túmọ̀ yìí pé Allah subhanahu wa ta'ala ó kọ rẹ̀ pọ̀ tá a bá fẹ́ mọ̀ ká padà sínú súnà ló fà tó gbogbo wọn náà padà ló padà lọ sílé ẹ̀kọ́ àwọn alùsùnà al-jamaa bóòlù ọlọ́ọ̀bà àdẹ́dà ti ń jẹ́ èwo ló ti fi pé àwọn èèyàn fún ẹ ló kọ aláwọ̀ jẹ́ sakaku gbogbo àwọn bọ́ọ̀lù àti wá rò pé o fẹ́ lo short cut kí mo pè é o fẹ́ lo short ìyẹn ni o yóò jẹ́ kó da orúkọ méjì papọ̀ so yóò máa jẹ́ báyìí ẹ mẹ́jọ àgbàgbé o aláàtà wọlé òzá ara báwọn kẹfìrí ṣe sọ lánàá ní mọ́kà nìyẹn wípé aláàtà wọ́n yọ látara aláàtà àti wọ́n lọ yọ òzá láti ara azizu, so ẹ̀yin náà ẹ̀ so ó bọ́ pọ̀ lọ́mú ló fẹ́ ní wàzárò lẹ́dínà yúlé ìdúnà tí àtúná ìyí sáyù jí záwò náà bí nàkànú yẹ síbi ó ní ń padà sanwó ẹlẹ́sàn láyé mi oní sàyẹ́dì kùrú náà já ànánà dákìrì tó gbóhùn ní bá pé ọba dẹ́dà mi tí ò pé rẹ̀ ẹ̀dá kò ní ti ní ìfàfà Allah subhanahu wa ta'ala ìwọ kan wò ó lọ́rù pé tó ti yé ọ̀lẹ́ máa sọ pé ya Latif ya Latif ya Latif fo olùtúfù bíi ya ارحمني برحمتك يا رحمن هذا هو ما هو ما شيء ما ذكي ما ما يقولين إيه؟ نعم الله لا إله إلا هو له الأسماء الحسنى نعم وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالواد المقدس طوى الله سبحانه وتعالى نبى tó parí ìròyìn محمد وأراد أن يخبره أو أن يحدثه بشيء مهم بخبر عن أولي العظم من الرسل Allah subhanahu wa ta'ala nínú mọ́ rẹ̀ ó wá fẹ́ fi mọ ànábìwá Muhammad ó fẹ́ ṣàlàyé fún nípa ìròyìn ọ̀kan nínú àwọn tó gbókun náà àwọn ànábì ọlọ́ ìyẹn níta ni oní Musa ọmọ Imran alayhi wa ala nabiyina abdul salam ọba alẹ́dàwá ni wa al attack nínú àwọn tí mo jú ìyókọ̀ mi fún nínú àwọn tí mo máa ń bá sọ̀rọ̀ nínú àwọn òjíṣẹ́ tó ṣáájú rẹ̀ al-ataka istifham istifham yẹn àwọn olùmọ̀ ò ní lè tẹ̀kìrì yẹn àwọn lè tẹ̀m̀bì yà tẹ́jì ǹjẹ́ ó ti dé tí gbọ́ rẹ̀ so ó mà á ṣé wọ́n ti sọ fún ẹ rí hadithu yẹn ni khabaru musa alayhi salam lọ́pọ̀lọpọ̀ gbà a rí i pé tí a bá fẹ́ kọ́ ọmọ ó wà nínú títí methodology ìyẹn ni pé ká sọ̀rọ̀ nípa ká bẹ̀rẹ̀ àlámọ̀rí a new topic with questions pé ǹjẹ́ a rí nínú yín tó ti rí aeroplane rí ṣé ó ti yé so alókè alómi ah mi ò rí rí mo máa ń gbọ́ ìyẹn ni pé Allah subhanahu wa ta'ala ó mọ̀ pé tí ò bá mọ̀ torí pé kò mọ̀ tẹ́lẹ̀ ó wá fẹ́ fi mà wọ́n ní wàhálà àtàkà habisu Musa àtàkà khabaru Musa kalimullah ọ̀kan nínú àwọn ànábì ọlọ́run náà ń pè ànábì Musa alayhi salam ọmọ ìmọ̀ràn anabi musa alayhi salam nínú àwọn anabi tí ọba adẹ́dà dákọ rẹ̀ pọ̀ tó sọ̀tàn rẹ̀ pọ̀ nínú alukoran anabi musa wa àwọn olùmẹ́ni wọ́rọ̀dọ̀ zikiru musa alayhi salam fi aksar min mi àti wasita wasalasi na marra ọba adẹ́dà dákọ anabi musa ní one hundred and thirty six times nínú alukoran máa mi súwọ́rin mutawwal kò fẹ́ẹ̀ ní sínú súrà tó gùn tẹ̀mí bàtà anabi musa ń àwọn tó bá tẹ̀lé wa dáadáa nígbà tá a ka súrà tó kàá asọ̀rọ̀ rẹ̀ pọ̀ nípa àwọn àtìtani àtẹ̀kéde ìrìn àjò kanu lọ́tọ̀ bẹ́ẹ̀ ní súrọ́tù Maryam ọba adada kan dákọ̀ Musa lérè pé nítorí pé ó fẹ́ padà fẹ́ sọ̀rọ̀ rẹ̀ nínú súrọ̀ ẹ̀ tí ó wá ní wàkúrúfìlì kìtàbí Musa innahu kana mukhlasan wa kana rasulan nabiyyan bó ti dákọ̀ rẹ̀ ní kò fọ́jú bá lọ nínú súrọ́tù Maryam nígbà tó sọ̀rọ̀ Ismail ó ní wọ́n kún sí kìtàbí Ismail innahu kana sadiqal wa'du wa kana rasulan nabiyyan àmọ́ ní Musa kò sọ́jú bẹ́ẹ̀ lọ àmọ́ bí ó fẹ́ fún ní làbárè lórí pé ọ̀nà tó ti gbà sọ̀rọ̀ ànábì Musa ó pọ̀ ó sọ ní Suratul Baqara nínú Suratul Baqara ó sọ ní Suratul Maida ó sọ ní Suratul A'raf bó ti wá sọ títí títí àwọn olùmọ́ni ó lé ní ogún súrà tọba adára àti kíni tó sọ̀rọ̀ àdájú Musa alayhi salam torí pé kí ni ilẹ̀ anáwó kẹlẹ́ ìmọ̀lá torí pé kí ni torí wípé iṣẹ́ ta nẹ́bí Musa gẹ́gẹ́ ọ̀rọ̀ tá a sọ fún alámìgbà tá à ń ṣe pìrìàmbò fún súra àwọn mọ̀kàndínláàtì rẹ̀ anábì Musa aleyhi iṣẹ́ tó mú àti iṣẹ́ tà mú wá wá dàbí pé wọ́n yọ sí yìí sákò láàrin ẹ̀ wọ́n nítorí pé nítorí pé sẹ́yìn ò ní tí wọ́n sọ ni pé wọ́n fi kùránì ìwé tíra tán fà nẹ́bì Musa wàá sọ̀rọ̀ fínà ilé ìkànnà fàrọ̀ mínàlì jínì yẹsẹ̀. Fàlámà àbọ̀rù kọlu àǹsìtù. Fàlámà kọ̀dọ̀. Wọ́n tí wọ́n sọ ni pé kọlu iná. Kọlu ya kọ̀ mọ́nà sẹ̀mẹ́nà kìtàbà unzila min ba'di Musa mítà lọ gẹ́gẹ́ nìyẹn ìyẹn ni pé àwọn àlùjẹ̀nu torí pé ẹ̀mí wọn máa ń gùn ibẹ̀ láti mọ̀ wípé àti ń bẹ́nu àwọn jíìmù eléyìí tó kí wọ́n sẹ̀mí látàsìkò ànábì Musa bí àsìkò ànábì wa Muhammad wọ́n máa lo two thousand láàrin ànábì wa Muhammad sí ànábì Isa six hundred and fifty ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ànábì sí ànábì sí Jésù ọmọ Maria kí á sọ lọ́lọ́ nǹkan máa bá six hundred and fifty years ní kò pé one thousand years tó túmọ̀ pé láàrin musa sànẹ́bí ẹ̀ríṣà àsìkò tó wà ń bẹ àsìkò tó kéré pé ni ó súnmọ́ kálí jọ̀nà ó dẹ̀ ṣe kíní kó lò láti àsìkò yẹn títí dìsìn ìyẹn túmọ̀ yìí pé wọ́n ń testify yìí pé àwọn bá tíra ànábì musa tó ti yé ànábì sallallahu alaihi wasallam òun gan mọ́ ń sọ̀rọ̀ ànábì musa nínú hadith tó lálàáfíà ó ní rahimallahu musa ọlọ́run mọ́sàbá ń kẹ́ ànábì musa laqad udiya ó ní wọ́n ti fara ní Musa aleyhisselam wọ́n fara ní ju tèmi yìí lọ ó dẹ̀ ṣe sùúrù kí ló mẹ́mí tí ì ní ṣe sùúrù. tó túbọ̀ yìí pé ọ̀rọ̀ anábì Musa aleyhisselam ó tó tún tẹ̀yàn lè jókòó láti wò ó kí ni adẹ̀sàlàyé fún wa lánàá tó fà tọ́rọ̀ anábì Musa ti pọ̀ ní alukoran òun nítorí wípé ìran tọ́ba adẹ́dà ran sí ìran yẹn wà nù ìran tí ń dayé láàmú àwọn náà ní Bani Israel bó tiẹ̀ jẹ́ pé apá kan nu wọn sionisi wà nu wọn yehudi wà nu wọn eléyìí tó jẹ́ wípé wọ́n ń rì ara wọn sígbà ní Israel ẹni tí sì ń jẹ́ Israeli gangan láti bí ní anabi Musa alayhi salam ìbátan rẹ̀ ẹbí rẹ̀ bàbá tó bí bàbá rẹ̀ látara anabi ọmọ ọmọ anabi Yakubu ní alayhi salam tó jẹ́ ọmọ anabi Isahak torí min anbiya bani Israel nínú àwọn anabi Israeli ní kíni anabi Musa alayhi salam ló fà tó jẹ́ pé àwọn ìjọ tó bá adẹ́dà rán ànábì Musa sí ìjọba ní Ísírẹ́lì náà ni látara pé ọba adẹ́dà fẹ́ rán sí Fìràhùn iná òtọ́gà tó kọjá àlà tó pèrè lọ́lọ́run ẹlẹ́ẹ̀kejì ni pé kó lọ kó ọmọ Bani Ísírẹ́lì kó lọ gbà wọ́n kú òlóko ẹrú tí Fáráò mú wọn lò so pọ́pọ́sì méjì tó adẹ́dà torí ẹ̀rọ ànábì Musa nìyẹn kò rán sẹ́lòmíì Bani Ísírẹ́lì ni وهل أتاك نعم إذ رأى نارا فقال لأهلهم كفوا إني إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما فأتاها نودي يا موسى إن إذ واذكر رتي جانا التي ذكر لأمتك را لأمة التي إذ رها نارا nígbà tá nẹ́bí musa alayhi salam tó rí iná gbolo ti rí iná ó rí iná faqala li ahlihi ó ẹ̀wọ̀n musa aleyhisselam anastu naarọ zọ́ọ̀rẹ́tìlì naarọ mò ń wo iná kan lọ́ọ̀kan bẹ̀ yẹn. làálì àtìkò. làálì lè tààrọ̀ jì ìyẹn ni pé kò fẹ́ tí jẹ́ kó má má dájú kó má jẹ́ pé iná kọ́ tó ń bá débẹ̀ ó wá sọ pé làálì àtìkò tí mo bá débẹ̀ tó bá jẹ́ pé iná náà ni o àtìkò mi ní a bìkọ́ bá sin bóyá tí n bá débẹ̀ máa bá yín mú ẹ̀yẹ náà wá àwọn olùmọ́ni kọ́bẹ̀tì ni ìyẹn ni àlùrúdù lẹ́rìí alẹ́ ìnà igi tíná sì wà lára ẹ̀ kì í sógun náà jámúrọ̀ tí jámúrà ògùn náà gangan ẹ̀yẹ náà tí ò sígi lára ẹ̀ èédú tó ti kẹ̀ èédú lásán tí ò sígi lára ẹ̀ mẹ́pẹ̀ẹ́dì gíní jámúrà bẹ̀tẹ̀ lẹ́yìn kọ́bẹ̀tì ni a rí i pé tá a bá padà lọ sínú súrọ́tù Qasas Allah subhanahu wa ta'ala wípé báwo ni Musa ṣe dáàrin yẹn ìyẹn ni pé kò fẹ́ gbá wa padà sínú suratul Qasas àwọn suratu Shu'ara nígbà tí ìrìn àjò tó gbé débẹ̀ yẹn nígbà tó kúrò ní masari alayhi ìyẹn ni pé nígbà tí ó ó bẹ́làjà láàrin kìtìyà àti kíni àti àwọn ìbíríyà tó jẹ́ fámìlì rẹ̀ ọ̀kan nú àwọn ọkùnrin méjì ni wọ́n ń jà bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ elédè rẹ̀ ìyẹn ló wá ń rọ ló ń wá ìrànlọ́wọ́ ànábì musa alayhi salam pé dákun ràn mí lọ́wọ́ lórí kíta wáyé gbàràtà musa tí ó dé ọwọ́ tí ó fi tì láyà fáwọn musa fàkọ́dọ̀ alẹ́ ìlmọ̀tì ó fọwọ́ tì láyà bẹ́ẹ̀ lè dé bá pa ibẹ̀ lẹ́yìn ìgbà yẹn ló padà rí wípé lárákùnrin kan padà ló ní innal malawu ìrẹ́ musa alayhi salam jáde n tó mú jáde nìyẹn tó fi dorí kọ̀nà mẹ̀díyánà ìdọ́dọ̀ ìlọsí mẹ́díyàn lọ́dọ̀ khatibul anbiya anabi shoaib alayhi salam tí ọ̀nà ló ti pàdé àwọn ọmọ rẹ̀ ń gbò mẹ́díyánà díẹ̀ tí wọ́n ń darán jẹ́ ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل Ànábì Musa alayhi salam ó bẹ Allah subhanahu wa ta'ala kó gáìdì ohun tó ń lọ torí pé kò mọ ibi kankan tí ń lọ. Ọba Adẹ́dà sì ti gáìdì ó wá gáìdì sọ̀rọ̀ sọ́dọ̀ ẹni rẹ̀ ọ̀kan ní àwọn ànábì Ọlọ́run. Tó túbọ̀ yìí pé Ànábì Musa ìrìn àjò ẹ̀ pọ̀ ẹ̀ má wàá rí ní Suratul Kahf ó rí ìrìn àjò lọ́dọ̀ Khidir tó lọ kẹ́kọ̀ọ́ ká tó wá sọ pé àna rẹ̀ ẹni ó tó fẹ́yàwó rẹ̀ ànábì ọlọ́ọ̀ni <laughs> ọmọ ẹ̀yà rẹ̀ ànábì ọlọ́ọ̀ni haruna aleyhisselam ṣe rí i pé tó rọ gíríkà rẹ̀ ó ṣe kí ni ó pọ̀ púpọ̀ ìtàn rẹ̀ tó ń téèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ àwọn yẹn máa sọ pé téèyàn bá sọ ọmọ ní musa àwọn ni máa le díẹ̀ mo ní yóò rí bẹ́ẹ̀ <laughs> <laughs> toró kọ yẹn máa lapa lórí wáyà kan wà tọ́nà àbí musa alayhi salam ńgbà tásìkò rẹ̀ kú rẹ̀ tó àpàdà sọ yẹn ńgbà tó bá yá ṣáà lọ ìtìmọ̀ lọ́wọ́. falamma qada musa al-ajala wa sara bi ahlihi anafa min tí ó parí ìrìn àjò rẹ ọdún tó lò lọdọ ń ìgbà yẹn ló tó rí tí ń padà bọ̀ ìyẹn ni pé ọkàn lè ń fà á ó dẹ̀ ti parí time tó fẹ́ lò mọ́jẹ̀mú ti ń bẹ láàrin àtànẹ́bí ṣọ̀ẹ́bù ni pé ọ̀ lo ọdún mẹ́wàá ọdún mẹ́jọ ni mo fẹ́ kó o lò àmọ́ fàáyínì àti mẹ́mtì assurance family indica tó o bá lè lo mẹ́wàá ìbá dáa jùlọ ọ̀rọ̀ wà lórí yẹn ìbẹ̀kọ́ la fẹ́ lọ lẹ́nu tó ti àmọ́ márùn kan ó ń lo èyí tànẹ́bí ṣọ̀ẹ́bù torí pé yóò tẹ̀ lọ́rùn lọ́dún mẹ́wàá ń gbọ́ lọ́dún mẹ́wàá tán wọ́n fọmọ fún tẹ́wá wo súra yìí àyà yìí ń jẹ́ kó yíwa táyà táfà ń kà yẹn ní súra tó kọ́sọ́s fàlámà kọ́dọ̀lì àjàlà nígbà tó parí àsìkò ìdàlà yìí ẹlẹ́ẹ̀kejì bí musa fàkọ́là imkusu fàkọ́là lè àlì yìí imkùsù àwọn àlù níbẹ̀ yẹn a wípé ẹni tá kà lára alẹ́ ẹni ìyàwó ẹni ni ìyẹn túmọ̀ wípé ìmọ̀ kò yànnà náà wípé ṣé ó ti bímọ ń gbàyàn àbí ò bímọ àmọ́ tó dájú ni pé ìyàwó ti wà pẹ̀lú ẹ̀ ajẹ́pẹ́ ẹ̀já sọ pé nítorí nílẹ̀ tálùkùrá ni sọ fún wa ń sìn àtòun àti tani àtìyàwó ẹ̀ wọ́n wá ń pè ìyàwó rẹ̀ ní ará ilé ẹni tó súnmọ́ ni jùlọ oníkíní oníyàwó ẹni tá a gbọ́dọ̀ mójútó làkúrá ni fini wà múrú alákàbí sọlá. nínú tá a gbọ́dọ̀ mójútó jù lára ilé ẹni يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا àwọn aráàlú ẹni àgbọ̀dọ̀ fi wọ́n ṣe ìyàwó àwọn gan lọ èèyàn tó bá ti lè bàjẹ́ ọ̀lẹ́ bàjẹ́ tó bá ti da èèyàn gbogbo ọjọ́ wò lè lò lórí ilẹ̀ ayé kó ọmọ àwọn ni wọn ò ní abẹ gbogbo tó fi tẹnì kọ̀ọ̀kan wá lọ́rẹ̀ lọ́mọ mọ́sà sí wọn ní tutù ojú fún ọlọ́run àwa náà sí wọn ní tutù ojú fún àwọn tábí àwọn aláìsí méjì rẹ̀ ọlọ́run wàkọ́lá lè àlì ìmkúsù fàlámà kọ́dọ̀lá ájàlá wà sára bí àlìhì ìmkúsù ìní àna sùnára nínú ẹ̀kọ́ tá fẹ́ múnú ayẹ̀ nítorí àsìkò ìyẹn ni wípé àṣẹ bá lè òun ní máa ń ṣe wàhálà fáwọn ará ilé rẹ̀ o anabi musa alayhi salam ìní àna sùnára àwọn olùmẹ́ni náà yẹn ṣé iná gangan torí ẹ̀ lónìí làálì àti kùnmínì à ìyẹn ni pé ntí ń wò lọ́ọ̀kan yẹn ọ̀nà yẹn jì torí pé fi laylati muzlima fi waqtin ṣáàtìyà ó wà nínú òru dúdú ẹlẹ́ẹ̀kejì òtútù òtútù yẹn pọ̀ ẹlẹ́ẹ̀kẹta kò tún mẹ́nà lójú sọ pé làálì àti kùnmínì à bí bóyá màá rí nínú súrọ́tù kọ́sọ̀ sábà ń kà fún wa lọ nígbà tó ní làálì àti kùnmínì àbíjẹ́sùwà ti mínà náà àwọn ajídù alànàárì húdà bóyá tí n bá débẹ̀ màá rí iná tàbí ya òtútù tàbẹ́lẹ̀ kejì dẹ́sítọ́ọ̀lù tàbí màá rí ẹni tí ó ju ọ̀nà mẹ́sàrì fún wa nínú súrọ́tù kọ́sọ̀ ló ní làálẹ̀ kún tẹ̀sítọ́ọ̀lù bóyá a lè fi yáná ìyẹn túmọ̀ yìí pé ojúṣe baálé ilé ló máa ń yà ní lẹ́nu bá a bá rí èèyàn kan pé àgbọ́ tí nǹkan kan géètì o èèyàn kan kan géètì ẹ̀rọ àtàlẹ́ yẹ kó lẹ́nu géètì bálẹ́lẹ́ ẹni tí màá lọ fèsì tó bá dáa tí ó dáàbò bá wọn ara lé rẹ̀ tání o ọkùnrin anabi musa alayhi salam ó ní kíyàwó rẹ̀ dúró tí wàhálà kan bá tiẹ̀ ṣẹlẹ̀ òun ló kojú ẹ̀ àmọ́ kò dàbí tòní yìí àwọn obìnrin wa láti ìta àwọn lani kó wọn máa fara gba gbogbo ẹ̀ eléyìí tí ó dẹ̀ dá kò dá rárá kò dá tó yà change ẹ̀ ànábì Musa ó ṣe wàhálà lórí àwọn aráalé rẹ̀ ó lọ ń ṣiṣẹ́ fáráalé rẹ̀ wá ni lónìí kò dáa kóbìnrin máa ṣiṣẹ́ fọkùnrin jẹ ọkùnrin ni ẹjú lọ ṣiṣẹ́ ẹni ojú owó lọ nkí làwọn aráalé wa ò ní ìdí káàmù wa bágbára wa bá ṣe mọ táráalé wa náà mànéèjì rẹ̀ àwa ni wọ́n gbé kọ́ lọ́rùn ànábì Musa lọ ṣe wàhálà láti wá ẹ̀yẹ ẹ̀ náà kò sábúrú bí ká rè é dúwálé kò sábúrú ká lọ fíìlì gáàsì fáwọn kó fáwọn aráalé wa. ẹlẹ́ẹ̀kejì àwọn ajídọ̀ alamẹ́rì húdà gbogbo ìgbà tọkùnrin bá fẹ́ wá ìmọ̀nà òun ni wá ìmọ̀nà wa kó mọ̀ ní kọkùnrin obìnrin lọ wá torí pé gbogbo ẹni tóbìnrin bá gáìdì tó bá lọ mú obìnrin wọ ọlọ́nu náà ni o obìnrin ìyẹn túmọ̀ yìí pé ìtọ́sọ́nà ayàtà kàlẹ́ kan pàtó bá aláwọ̀ ni ẹlẹ́bí náà àmẹ́nu kú àǹfùsàkùn ẹ kọ́kọ́ wá tẹ́mi ara yín tẹ́ bá rí pé ó tó wá là ń tó kù ni pé wà á rí ìkún ẹ wá wá bò lára lẹ́yìn náà ṣe là ọkùnrin ló dáa kó lọ kẹ́kọ̀ọ́ wá láti ta ẹ̀kọ́ ẹ̀sìn láti fi kọ́ àwọn obìnrin rẹ̀ á ju àwọn obìnrin yìí ta ní kí wọ́n máa kiri àsálátù kiri wọ́n wá ń gbómi ibẹ̀ ni wọ́n ti lọ bìyàn kan tí ó máa wo ìràwọ̀ fún wọn ìràwọ̀ tó wá jáde ọkọ rẹ̀ tó yẹ kó fẹ́ kọ́ iná ni ẹ̀dá gbogbo ẹni bá sì ń wóra wọ ọba abẹ́bà ni kò ṣe mùsùlùmí tó dọ́wọ́ wa pẹ̀lú ayẹyẹ lórí ibi tí a ti dúró lẹ́nu pẹ̀lú yọ̀ǹda ọba alá abẹ́ subhanahu wa ta'ala kó jẹ́ kẹ́ni ogun lórí dáadáa kó kó gbà ní iṣẹ́ yìí lọ́wọ́ Allahu ta'ala. jazakumullahu khair lọ́rọ̀ àfọ wa gbà ní ìjọsìn fún yín nísìnyí insha Allah a ìbéèrè wọlé látọ̀rọ̀ àwọn ará tí wọ́n ní ìbéèrè fún